رب العالمين ثم الصلاة والسلام على من لا نبي بعد محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وسائر من سلق طريق السلف إلى أن تقوم الساعة ما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته Nam, ìtẹ̀síwájú àlàyé al-Qur'an, ọ̀rọ̀ ọlọ́run, ètò wà nínú súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an ta mà sí Suratul An'am, aya ìkẹrìnlé ní àádọ́ta ta mà sí 54 ibẹ̀ láti gúnlẹ̀ lánàá pẹ̀lú ògbó ọlọ́run á tún máa tẹ̀síwájú láti àyà náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاء فقل سلام عليكم وأبى ربكم على نفسه رحمة أنه من يعمل منكم سوءا بجعلة ثم تب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل تستبين سبيل المجرمين قل إني أريد أن أعبد الذين تدعون من دون الله قل وأتبع أتبع هواكم قد بلغت إحدى وما أن من المهتدين قل إني على بينات من ربي وقد تبتم به ما عندي ما تستعجلون به إني لكم إلا لله يقول الحق وهو قضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا يرى تلو توني أبرر pẹ̀lú àṣẹ tọ́lọ̀wọ̀n bá pa wá ó náà ni kásádì òun kó lọ́dọ̀ ta ọmọ adama tálọ́táwá ó náà ni ṣẹ̀ìtọ́n ọlọ́ni nàmà ṣẹ̀ìtọ́nù lákún adúwò ń pátá kìtò adùwà èṣù tẹ́rí ọ̀tá yìí ni ẹ̀yin ẹgbà múlọ́ta wọ́n ní bọ́lọ̀ bá ti fọ̀tẹ́ ẹni hàn ní kò lè pani ìyẹn téèyàn bá gbégbèsẹ̀ kó mọ́ pààyàn ọ̀pọ̀lọpọ̀ ló mẹ́ṣù lọ́ta ṣùgbọ́n tọ́lọ ní kí wọ́n ṣe nípa àṣẹ ìtọ́ọ̀nù ò ṣe ọ́sádọ́lọ́ kọ́lọ̀ mẹ́jẹ́ ṣúra ìláàrin wa èṣù ní máa kóró yíró yí sẹ́mi ọmọnìyàn lérílẹ̀ gbogbo tó da tí ń dùn èṣù ó máa wọ́nà láti bàájẹ́ kéyìí tó dùn kó sì di kíkan iṣẹ́ tó ń ṣe nìyẹn àmọ́lọ́n ti kọ́ alẹ́kọ̀ọ́ ipa àwọn mùsùlùmí kásádì ohun lọ́dọ̀ ṣẹ̀ìtọ́n kó mọ̀ bá ara ìfún ọláàrin wa kó mọ̀ bá rí nǹkan kan bàjẹ́ lọ́dọ̀ tiwa náà làwa náà fi ní a'udhu billahi minash shaitonir rajim torí pé èṣù orúkọ rẹ̀ ní ìbìlísù ìbìlísù ẹni tí kò sí ìrètí àánú fún mọ́ látọ̀dọ̀ Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé àṣàlàyé nínú súra yìí náà nígbàtọ́lọ̀ nípa idá ohun mobili sun wọ́n dẹni tí ó síre tí kẹ́ fún mọ́ látọ̀dọ̀ ọlọ nígbàtọ́lọ̀ ń pa wọ́n rẹ́ ìbìlìs tí ẹ ti bàjẹ́ kúdíyàlẹ̀ amúrù àti ṣèdájọ́ tí ẹ òun ti mọ̀bí tí ń lọ ọ̀rọ̀ rẹ̀ wá dájẹ́gbódò tí ń wẹ́ni kúnra kálukú kó sára fún lọ́lọ́ fi kì wá yẹn adùn wọn làkùn pàtàkì àdúwà

ọlọ́run bá alékiọlá nù áyà ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́ta nínú súra ẹlẹ́ẹ̀kẹfà tààmà sí súra 6 áyà 54 náà ní súra tó là ní àm ọlọ́run pè gbogbo àwọn onígbàgbọ́ òdodo síbi ìrònúpìwàdà kúò nínú àwọn tí ò bá mú tà ń ṣe àwọn ọ̀nà tí ò tọ́ tà ń rìn kákò mẹ́ẹ̀ àwọn ìwà tí ọ̀dà tá ń hù kágbèjúlẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba táàkọ agbọ́ ṣùgbọ́n àgbà kágbà àwọn ètà àgbà táà múlò kámọ̀ múlò a mú àdífẹ́ ọkàn wá lè rí àpò lọ́rí ọ̀rọ̀ náà wà bọ́ sí àyà èyí tẹ̀lé bá túbá pé inú ọlọ́run a dùn sírò ẹni bẹ́ẹ̀ Muhammad onílàlọ́ bitaubati abdihi min ahdikum sakọtọ̀ alábàáìrì ìwàkọ́dí àdọ́làú fi ardin falad nínú ríwáyà ti muslim ó ní ọlọ́run a máa dùnnú sí ìtúbá ẹrú rẹ̀ hínà yàtúbù ilé ìmìn ahdikum kánà alárọ̀ hìlàtì bínú ọlọ́run ó ṣe dùn sí ẹni náà ó ju bí inú ẹnìkan tí ń lọ nílẹ̀ aṣálẹ̀ ilẹ̀ oko tí ò sí tí ń hù mẹ́ kò sómi kò sóúnjẹ kò sí igi kò sí nǹkan kan ju ilẹ̀ lọ ó ń tàn wá rìnrìn àjò tẹ́yìn ò lè láìmọ́ láì mọ́ jẹ láì mú lọ́nà àmọ́ tí ó jẹ ẹni tí ó mú ẹrù rẹ̀ ó dì í dání lórí ohun ìgún ẹ̀ bóyá ràkúnmi ṣùgbọ́n níbi anábì sallallahu alaihi wasallam rí ìyá ọ̀tà kọ́kọ́ ó ní bàírọ̀ bẹ́ẹ̀ náà ni bàír ràkúnmí ó dì sẹ́yìn ẹ̀ gbogbo wa náà la sì mọ̀ pé ràkúnmí ohun ọlọ́run dá nítorí aṣálẹ̀ ó of the desert ọkọ̀ ojú omi tí wọ́n nú ni torí pọ́ ní àwọn àdámọ́ tó pọ̀ àníyàbẹ̀ fẹ́ gbọ́ nípa àdámọ́ ràkúnmí o lè lọ wo fídíò ọmọ ẹ̀yà Abu Ayman Mutiu Ládèjì ìyanu ràkúnmí èyàn kìí so ní kótókótó ọ̀rọ̀ tó sọ ń bẹ́ ọ̀rọ̀ tó dáa ni ó sì máa wọn aya Kùránì àtàwọn gan ní áfíjì tó fojú ara rẹ̀ rí tó ró ṣèwádìí ìjìnlẹ̀ nípa ẹlẹ́ lọ gbọ́ yẹn ṣùgbọ́n tá fẹ́ lò ń bẹ̀ ó ń tàn tí wá di záádù rẹ̀ ìjẹ ìmú rẹ̀ ìná rẹ̀ àti lò ó dì sẹ́yìn ràkúnmí ìgbà tó wá di bẹ́ẹ̀ falatat miniu ǹjẹ́ ó ní kò ó sọ̀kalẹ̀ ní rakumi ní báyà rí ló bá sá lọ́mọ́ lọ́wọ́ ó sì ní wà àléyá tó á mú wọn ṣàrọ́ búkú in tí ó jẹ tí ó mú gbogbo rẹ̀ orí rakumi ló wà bí rakumi ṣe lọ́nà ní ó wá wá títí fá kò ríra kúnmí náà fa ayísà mi ni a ó wá jákàn múná ó jákàn múná kú ń bẹ́ẹ̀ ó jákàn kú níbi pé lè padà ríra kúnmí náà lẹ́yìn tó ti ṣe wàhálà fa ata ṣàjàrọ́tan ó wá rí kìkan fàdé tọ́já àfíìdìlìhà ló wá fẹ̀yìn lélẹ̀ abófẹ̀gbẹ́ lélẹ̀ lábẹ́ bòjí igi kọ́dí ayiza mìíràn hílàtì yìí lẹ́ni tí ò nírètí tó ti jákàn kú òpó tún lè rí ràkúnmíhun àti tó kó dání sẹ́wọ̀n pé ó ti wò pé ibi tó kù sí lòun àwọn fàbáyínẹ mẹ́wọ́ àkàdálíkà nígbà tó wà nínú pòyí ìdíwà bí ha kọ́ ìmọ̀tún ìndàú ló bá tún wókè ló bá tún bára kúnmílẹ́gbẹ́ tó ń tẹrù tó dìí ثم قال من شدة الفرح in tó jáde lẹ́nu ẹ̀ nítorí bínú rẹ̀ ṣe dùn tó ahọ́n rẹ̀ ó gba wájú ọ̀rọ̀ ó wá lọ ní Allahumma anta abudi wa ana rabbuka ó ní ọlọ́run ìwọlẹ́rú mi èmi lolúwa rẹ̀ àtọ̀ àmìṣí dátìlì fara ó ṣàṣìṣe nítorí pé inú rẹ̀ dùn kọjá àlà a máa rí bẹ́ẹ̀ kódà àwọn lè wí fún pé ń tó wí ní kò ní mà bínú rẹ̀ ṣe dùn tó yẹn anábíwá muhammadu sallallahu alaihi wasallam ó ní inú ọlọ́run ọba dùn tayọ yẹn sí ẹni tó bá wà nú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tó túbá tó ronú padà sọ́dọ̀ ọlọ́run ìdí nìyẹn anábíwá muhammad sallallahu alaihi wasallam ni ya ayyuha an-nasu túbú ila Allahi wastaghfiruhu fa inni atubu fil yawmi mi'ata marra ẹ̀yin ọmọ ènìyàn ẹ ronúpìwàdà lọ́dọ̀ olúwa yín kẹ́ẹ̀sì wá foríjì ẹ̀ èmi pàápàá fúnra mi a mọ́ ronúpìwàdà lọ́dọ̀ ọlọ́run máa sì mọ́ tọrọ àforíjì lọ́wọ́ e. ní tí ò dín nígbà ọgọ́rùn-ún ó fi hàn wípé láàárọ̀ bá bá astagfirullah wa àtúbù ilé astagfirullah wa àtúbù ilé yìí táwọn wí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kò gbọ́dọ̀ jẹ́ orí ahán lásán torí pé bá ṣe ń wí ọkàn wa gbọ́dọ̀ mọ́ lọ bí àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ lánàá tá a sùn pẹ̀lú ẹ̀ bá ṣe ń wí láàárọ̀ láàmọ́ ronú pé ọlọ́run mo túbá ilé ọlọ́run feríjì mi bí ilé débẹ̀ gbogbo ìgbà láàmọ́ wí gbogbo ìgbà láàmọ́ túbá gẹ́gẹ́ bí àyà yẹn sọ pé bí jahala ti ń gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣe kan náà ló jẹ́ àṣẹ èèyàn gbọ́dọ̀ kú lẹ́ni tí ò túbá tó bá jẹ́ lẹ́bọ kò sí ààyè àforíjì fúnrú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní iná lọ́à láyá fírò àyíṣọ́rọ́kàbí ọlọ́run ọba kò ní ṣàforíjìn fún ẹnikẹ́ni tó ṣẹbọ pẹ̀lú ẹ̀ ṣe ẹgbọ́ tó kéré ma wàyá fírù ma dúnà dálíkà lèmẹ́ ìyàṣá àmọ́ a máa foríjìn ẹnikẹ́ni lérí ẹ̀ṣẹ̀ míì tó yàtọ̀ sí tẹ́bọ́ ìyẹn pé bóyá kú kò túbá lérí ẹ̀ ó ṣeéṣe kó foríjìn náà bóyá látara àwọn nǹkan kan tí ó wò mẹ́la àmọ́ béèyàn bá ṣẹbọ tó pààyàn tó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ayé bá ṣe ṣàlàyé lánàá tó bá ronúkúwàdá ayé tó mọ́ ọlọ́run ní kó lílé ìbáadì alladina sọ́rọ́fù ala anfusihim la takunatu min rahmatillahi inna Allaha yaghfiru dhunuba jami'a ẹwọ̀rọ̀ ẹ̀ sọ́rọ̀tù Zumar wí fún wọn àwọn ẹrúsìn mi alẹ́dìnà asọ́rọ́fù sí im tí wọ́n ti fẹ́mi ara wọn wọ́n kọjá àlà nípa ẹ̀mí ara wọn látàkùnẹ̀tù mi rọ́mẹ́tìlá ẹmọ́jákàmùnà ẹmọ́ sọ́rẹ̀ tínú níbi ìkẹ́ ọlọ́run pé bóyá ọlọ́run ò lè kẹyìn mọ́ ó lọ ọkùnrin tó ń ta sọ lánàá tó lọ bá ibù òun náà ní olùsìn lọ tó ní ò sí àforíjì fún mọ́ páforíjì ń bẹ fún látàkínẹ́tù mi rámẹ̀tìlá ọtí ló mú ní ògógóró ló mú ní pàyà ló mú ní èèyàn ló pa ní zìná ló ṣe ní kódà àwọn tó ṣètù ti kó bá ó ti ṣe zìná ní èèdì ó ti mu tí ẹ̀dọ̀ rẹ̀ ti bàjẹ́ ó ti dálu ó ti mu sìgá títí gbogbo ọkàn rẹ̀ ti dúdú ó ti purọ́ títí kò sẹ́ni tó gbà ọgbọ́n mọ́ kódà bí wọ́n bá béèrè ó kọ ara rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ bó bá sọ àwọn èèyàn ò ní rọ́ nípa ẹ̀yẹ́wò gbogbo ń ose ṣe yẹn ti kọjá bẹẹ. O ti bàjẹ́ lọ́wọ́ èèyàn o tẹ, láàrin ẹbí o tún fàtẹ́tẹ́ dì lọ́dọ̀ àwọn aráàlú ọlọ́run ní látàkù nẹ́tù mi rahmatila mọ́sọ̀rẹ̀ tínú mọ́jákàmùná pé ọlọ́run ọba mọ́jákàmùná kó ń bí pọ́lọ́run ọba ò ní foríjì wọn ọlọ́run ọba ṣetán láti foríjì wọn iná wọn ayá ń bá jámíyà gbogbo ẹ̀ṣẹ̀ pátá lòun ṣe tán láti forí jíyàn àmọ́ òun béèrè táùbá tó nà sún a òun béèrè ronúpìwàdà tó mọ́ látọ̀dọ̀ rẹ bó bá ti ronúpìwàdà ọlọ́run ó forí jíyàn tọ́lọ̀run wí fún wa nù nínú Kùránì àmọ́ kéèyàn máa jíyàn ẹ̀ṣẹ̀ ó lè rí àforíjì lọ́dọ̀ ọlọ́run torí ẹni tí ò bá gbà pẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni kí ní túbá lórí ẹ̀rí pé ọkàn rẹ̀ ò ní túnúbá òun sábà wọn fílẹ̀ nígbàtẹ́jọ́ pọ̀ hmm? istakirili dambika wátìlébù tajà wùzà náà a ní òun fa iná ju údà dambi damba ní a ní eh? òun fa iná údà dambi damba ní istakirili dambika wà foríjìn fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́túlóbítajà wúzà náà wà àmójúkúrò ọlọ́run lérí àwọn àṣìṣe rẹ̀ àní òun fa iná juhú dàdámbì dámbá ní àní fa iná juhú dàdámbì dámbá ìmá jiyàn ẹ̀ṣẹ̀ di méjì lérí ẹ̀ in tó ṣe ẹ̀ṣẹ̀ ni ó tún wá ń jiyàn ìyàn yẹn ni ẹ̀ṣẹ̀ ẹyọ kan ló ní tẹ́lẹ̀ àmọ́ nítorí pò ń jiyàn ó tún wá di méjì ẹ̀ṣẹ̀ pò ṣẹ lọ́n lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ pò tún jiyàn pé torí náà kéyìn ó sọ wọ́ọ́lẹ̀ usalim ní ọ̀rọ̀ mùsùlùmí áyà tó tẹ̀lé ọlọ́run ní wákàdálíkà wákàdálíkà mú bá sí wọ́n ọlọ́run ní wákàdálíkà gẹ́gẹ́ báyìí ni àwọn ọlọ́run nù fásílù lè àyà láàmà ń ṣàlàyé àwọn àmì wa wàlétàstàbínà sàbílù lè mùjìrìmínà kó bá lè hàn sàbílù ojú ọ̀nà alìmùjìrìmínà àwọn ọ̀ṣẹ́bọ́ ojú ọ̀nà àwọn ọ̀daràn ojú ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ lítastabina kó bá lè hàn nínú kìráàmì líyastabina sàbílà alìmùjìrìmín kí ànábì kó bá lè mọ ojú ọ̀nà àwọn wo ní àwọn tí ó ṣe tọ́lọ́run àwọn tó kọ tọ́lọ́run náà láfi ń sàlàyé bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékẹ́ ọlá ó ní báyìí ni à ń ṣàlàyé fún kó wá kó lè mà kí ni ìdí tọ́lọ́run fi ń ṣàlàyé kó má bá a sí àròjàre fún ẹnikẹ́ni wípé àlàyé ò wá láti ọ̀dọ̀ ọlọ́run lórí tó ń ṣe wípé kódà ìbáṣepọ̀ òun mọ̀ ni òun ò bá gbé lẹ́ẹ̀ ọlọ́run ní rárá ìdí ní báyìí láti ń sàlàyé ọ̀rọ̀ wa tẹ̀síwájú. wọ́n lọ dárí kanú fásitì lórí àyà tí wọ́n tẹ́sítẹ́ bí ẹsẹ̀ bí lónìí lójú mi. tí wọ́n bá ní àtàfsíl tí wọ́n bá ní àtàfsíl nùfásíl fásọ́là nùfásíl kéyìn ó fọ́ nǹkan sí wẹ́wẹ́ ìyẹn pé ọlọ́run yanjú ọ̀rọ̀ ó sàlàyé kò sí rújú nù kúránì ìgbọ́ ilé kò sí mi ò mẹ́ ilé irọ́ ni wọ́n ṣàlàyé ẹ̀ Hudan ilimuttakin tẹ̀síwájú ayàtà ń bábọ̀ kúl ìní kúl ìní nùyìntò àní àbìdùn rẹ̀ bí ìdàtàdì òun nàbí dúrì lọ. Kúl náà اتبعوا أهواءكم قد ضللتم إفكا وما أنا من المعتدين الله ní kul rí ànábì wí fún wọn inni nuritu ani abidu alladhina tad'una an a'budu an a'budu alladhina tad'una min ní rẹ̀ ànábì wí fún wọn ìnínú ìtù aṣẹ́léèwọ̀ fún mi nù ìtù aṣẹ́léèwọ̀ fún mi talent tó ṣe léèwọ̀ fánàbì Allah kí ni ta ṣe léèwọ̀ fún an abúdàlẹ̀ kí n jọ́sìn fún àwọn tẹ́ ń pè míndú nílá ìyàtọ̀ sọ́lọ́run èèwọ̀ ni fún mi kí n bá yín ṣe bẹ́ẹ̀ kúnlọ́ àtẹ́bìrún ọ̀rọ̀ àkùnrin bí wọn ò bá tún wá akum. tún wí fún wọn láà àtẹ́bìrún àwà àkùn èmi ò ní tẹ̀lé ìfẹ́ẹ̀nù yín kí ni ìfẹ́ẹ̀nù wọn o náà ni pé kánàbí ó fi ojú ọ̀nà tààrálẹ̀ kó padà sí ojú ọ̀nà àánú ọlọ́run ní kó wí fún wọn pé òun ò ní tẹ̀lé wọn lérí ẹ̀ kọ́dí dọ̀lálí tó ń bá ṣe bẹ́ẹ̀ ìdáhùn nígbà náà kọ́dí dọ̀lálí tù ó ti dẹ́ni àánú wàmánà mínàlì mọ̀tàdí nígbà náà òun wá ní sí nínú àwọn tó mọ̀nà òun ò ní jẹ́ ọ̀kan nínú àwọn mọ̀tàdún àwọn tó mọ̀nà àlàyé yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní pé a gbọ́dọ̀ kéde ní gbangba káwọn èèyàn ó mọ̀ tí ń jẹ́ ẹ̀sìn tá ń sìn èyí fi pamọ́ àìfi ibò ana muslim wàlì dìní, dini Allahu rabbi wa Qur'anu kìtàbí wa muhammadun sallallahu alaihi wa alihi wa sallam nabiyyi wa ka'abatu kibulati èyàn bá rán sàlàyé fáwọn èèyàn kó yé wọn wọ́n mọ́ bá dá ẹsẹ̀ ẹran pọ̀ mérò kí wọ́n mọ́ bá kẹran mérò a máa rí bẹ́ẹ̀ sọ fún wọn ana muslimun musulumi ni mí islamu dí islamu lẹ̀sìn mi wà muhammadu sallallahu alaihi wasallam nabiyyi muhammadu la nabi mi wal qur'anu qur'anu yẹn kitabi onitira dalili ojú ọ̀nà mi ẹ̀rí mi tí ń tẹ̀lé tí ń lò wal ka'abatu ka'aba yẹn baitul atiq tá tún pè ní baitul haram kíbúlà ti ibẹ̀ ní bùdójúkọ mi jẹ́ wọn lọ́lọ́n fi ní ìrẹ́ ànẹ́bì ìwé fún wọn ìnínú hìtù anábúdàlẹ̀dínà tàdíúnà mìndúnilá gbogbo àwọn tá ń sìn àwọn bí rúzà àwọn bí lat àwọn bí manat àwọn òṣà tí wọ́n ni ẹ́ ní maka àtàwọn míì tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá èèwọ̀ ni fún mi láti sìn wọ́n kí la mọ̀ sí alẹ́ ìbádà bóyá kí n wárí fún wọn bóyá kí n fèrí balẹ̀ fún wọn bóyá kí n pọ́n wọn lé bóyá kí n pè wọ́n àbí kí n bẹ̀ wọ́n àbí kí n má bẹ̀rù wọ́n àbí kí n pẹran fún wọn àbí kí n fi kan rúbọ fún wọn aṣọ lánàá ẹnìkan tó wọ náà torí eṣinṣin wọ́n ni tó bá fẹ́ wọ̀ ó rúbọ eṣin ni wọ́n fi rúbọ eṣinṣin tí wọ́n pè ní fly oníṣẹ́ òjé eṣin lọ ó sì fi rúbọ ó kú wọnú náà kọ wọ́n sì pa òun kúkú ṣẹ́ àyà yìí àrígbọ́yé ń bẹ́ ẹ̀rì pọ́lọ̀ sọ̀fà nẹ́bí nínú sọ́rọ̀tù kàfírún kó yá ayú alkàfírún kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun la a'budu ma ta'budun wala antum 'abiduna ma 'abadtum ma a'budu súra yẹn nínú àwọn súra tí àwọn lè mọ́mù bá mẹ́mù lórí irun súra yẹn jẹ́ kan bẹ́ẹ̀ múrùpá wọn tí ń pè lẹ́mù òun náà ni jàkadì wà lábùdú mọ́tàbùdú àbùdú mọ́tàbùdú kìí ṣe pé kò mọ́ o torí kó wọnú ara wọn torí bá àbáyé ṣe ń kan ní àṣẹ́gbọ̀mọ̀ ah, kòránì yóò yà ọ lẹ́nu tí wọ́n gan fúnra rẹ bá bẹ́ẹ̀ kà ó rí pé wà àti ẹ̀ẹ́mọ̀ mẹ́ẹ̀kẹ́ ní ìsìn oní suratul kafirun qul ya ayyuhal kafirun naam la a'budu ma ta'budun wala waliyadin súra kan tó wà táwọn èèyàn máa bá bẹ́ẹ̀ tekwir ìdáṣàmsù kú láti àyà àkọ́kọ́ síbi ìkẹsàn bẹ́ẹ̀ bẹ́yìn ò bá ha dáadáa kó sì mọ́ kálákàtúnká níjọ́ tó bá fẹ́ ká lórí ìrun ó rí pé ó mọ́ lókè ó kò lè ayò alìkàfìrú o náà ní pẹ́pẹ́ kálukú ló kọ ẹ̀ ẹ pé kó wá ló kọ tí ń jẹ́ ẹ mọ́ dáyàn ọlọ́run ní wọn yá kò sọ pé yá ayò alìmọ́láwù kò sọ pé ẹ̀yin àgbààgbà kò sọ pé bàbá mi ayò ìtẹ́ǹsìn yìí láàbùdù mi ò ní sìn má tààbùdùn tẹ́ǹsìn mi ò ní sìn wọ́lá àǹtò àbìdùn nàmà àbùdùn torí gbẹ̀yìn fúnra yín ẹ̀yin náà ò ní sìn tí mò ń sìn aláyàkókò nàkí ní ẹlẹ́gbàtọ́ lọ èmi náà ṣe ti yìn wọ́lá àbìdùn mà àbùdùn wọ́lá náà Abidun ẹ̀rìkó wá ní fáìl èmi ò ní jẹ́ olùsìn mọ́ àbátúntẹ̀nsìn wọ́lá àbùn ábìdún náà èyàn ní jámù ábìd ábìdún ẹwọ tàkọ́kọ́ láà ábùdù ó wá ní fíìlì ẹlẹ́ẹ̀kejì òun wá ní kíni ó wá ní ismu gbogbo wa lásì ti máa iṣẹ́ jùmlátù fìlíyà àti ismiya nínú àwọn tí wọ́n mọ̀ tufid al-ismi al-fìlíyà nínú tó tufidu ní al-istimirar kí ni wọ́n pè ní jùmlátù fìlíyà òun ni verbal sentence sentence ti verb ọ̀rọ̀ ṣe tó bẹ̀rẹ̀ nínú in tó máa ń jẹ́ ká gbọ́yé tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tá à ń pè ní alìsìtìmírọ́rù kí nǹkan ó máa lọ láì ní dúró láàbùdù ìtumọ̀ rẹ̀ ni pé láyé láyé mi ò ní sìn kí pé mi ò sìn nìkan láàbùdù mi ò sìn kọ́ láyé láyé mi ò ní sìn wàlá Abidu, èyí wá ní tu ismiya tí wọ́n ń pè ní nominal sentence ìyẹn ni sentence tó bẹ̀rẹ̀ pẹ̀lú noun ọ̀rọ̀ orúkọ èyí ní máa tù fídù taukid èyí ní máa sọ̀rọ̀ nípa emphasis yóò sọ fún wa pé ní ti pàápàá láì síyèméjì èmi ò ní ìsìn mi ò sí ní ìsìn mi ò sún ní ìsìn níjọ́ wájú tẹ̀síwájú wà láńtún má bí dùn nà má ábùdù ẹ̀yin fúnra yín ẹ̀kú nísìn tí mò ń sìn lákùndínukùn wàlíyádín problem ta ní nàìjíríà nìyẹn àfà ẹ̀sìn yín fún yín tiwa fún tiwa ìṣòro tó kojú wa ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí ma fàjà ní ẹ àwọn mùsùlùmí a ní sọ fẹ́ni tí è ṣe mùsùlùmí kó wá borí a sì ní sọ pé ó dárùn gbọ̀n sí àbá sọ bẹ́ẹ̀ wà láà ní sọ bẹ́ẹ̀ a sì ní pé kó wá kírun a lè pèrún alọ́wákùbárù ṣùgbọ́n àní jẹ́ ń pa mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ ò ní rí lẹ́jọ́ra mùsùlùmí kó wà ní ọ̀lù kó wá ní ẹni tí ò bá lò jáàb kó jáde ní yunifásitì ò ní rí àti ìgbọ́rí àti gbogbo àwọn àfáàlì súnà tí wọ́n jẹ́ lẹ́kṣọ́rà àti ìríbi tí lady kan ti ṣíríwọ exam hall àbóṣíríwọ lecture room tó ní kó jáde kó lọ lò jáàb ẹ̀ ní gbọ́ ṣùgbọ́n àwọn tí lecture room kan ní ká lọ sí fìlà mọ̀lẹ̀ ìlàkọ̀ báyìí nílùú kí ni ìbáṣepọ̀ tí ń bẹ lérí ìfìlà táadé àti lẹ́kṣọ̀ tá a fẹ́ gbọ́ tẹfini á lọ sí ìdànù àwọn ẹni ọ̀rọ̀ ọmọ mùsùlùmí tí ó lò jáàbù tí ó borí bí wọ́n ṣe rí ni wọ́n ti pè lókọ wọ́n lè ní ṣùgbọ́n àwọn oníṣẹ́ tí wọ́n ká ní rárá gbówù ọ́ débẹ̀ rẹ́ẹ̀t gbówù ọ́ ṣirùn ló mọ́ tó fi ṣe ra rẹ́ a sì ní dé class ká mọ̀ kọ́ mathematics ká wá change sí verse Quran ká mọ̀ preach tí wọ́n bá ní 45 minutes ní ká lò ká fi kọ́ máàsì máàsì náà láàmọ́ ṣàlàyé àníṣọ́ di nǹkan míì àníṣọ́ pé alifatia ó yẹ ká fatia láláì ṣùgbọ́n àwọn ni ó mọ́ sọ nǹkan míì mọ́nà tí ń gbà tá à ń jẹ́ GNS ní university wọ́n béèrè question ní exam GNS general study English wọ́n ní ká mọ̀ lọ kó ti báàsì bíbélì tó sọ wípé ní àtètè kọ́ ṣe lọ̀rọ̀ wà kí ló kàn wá pẹ̀lú èèyàn English nífà which book code this kí ló kàn wá pẹ̀lú ẹ̀ ní tí wọ́n ní ẹ̀kọ́ wa ni Concord agreement àtàwọn nǹkan míì ọ̀tọ̀ ní tí wọ́n máa fi sí àwọn ẹlẹ́mu wọ́n máa ṣe mini tapping mo rò pé ẹmọ tí wọ́n pè ní mini tapping wọn ò ní ṣe ní ibi tí wọ́n ti mẹ́mú o ilé akọ̀ wọn ò ti ṣe wọ́n kó wá sáàrin sùkú báyìí tí wọ́n máa lùlù tí wọ́n máa jó wọ́n máa mẹ́mú àwọn àti kàpítò wọn àti gbogbo tí wọ́n máa wọ̀ wà láì sùkú ní sọ pé wọ́n ń pariwo àmọ́ ẹ jẹ́ kẹ́nìkan ní alóògbẹ́rú lọ́gbàmù ní ẹ̀ń dìstọ́bù pc school àwọn ẹlẹ́mu ní 24/7 ní kódà tó bá dìgbà ẹ̀sáàmù ni wọ́n máa lùlù jù àwọn kẹ́gáìtì ní ẹgbẹ́ ẹlẹ́mu olórin kan kì wọ́n gbàgbọ́ lẹ́lẹ́mu ń gẹ́tọ̀n bọ́rọ̀ yẹn wọn ò gẹ́tọ̀n kankan wọn mọ́dà wọn mọ́jẹ́ ó tàn yín jẹ́ o torí wọ́n bá ṣù ẹni tí ń mu títí wọn polówó tí wọ́n ní èèyàn yìí ni wọn ò ní ṣògbà tó mu yóò tó dẹnú lẹ̀ tó ti dẹni yẹ̀yẹ́ ń gbà náà wàhálà yunifásitì ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n gbà bá ní alọ́gbọ́rún wọn ni wọ́n disturb peace ṣe bá kan ní mẹ́mú yìí àwọn kan ní lùlù within the academic area láàrín bí nkọwe ti ń kọ̀wé gbogbo rúùmù bó bá ti dòjọ aláàdì ni wọn ní ká lọ bàbá wa raise eyebrow wọ́n ní fanatism extremism ṣùgbọ́n jọ́nà àbá ń kírun ní mosque wọ́n ní wàhálà dé kí ló ṣẹlẹ̀ lakúndínú kó mú wà lè yá dín ẹ̀sìn yín fún yín tiwa fún tiwa kí ló dé tẹ́fẹ́ jẹ gbogbo wa ń pa wọ́n kàn kán bá lò jáàbù wọ́n ní bẹ̀rẹ̀tì ní wọ́n dé skú ṣé bẹ̀rẹ̀tì yẹn ẹ̀sìn tiwa ló sọ ṣé fìlà ni wọ́n ní káwọn ọmọbìnrin mùsùlùmí máa dé kìí ṣẹ̀sìn wa ẹ̀sìn yín ló sọ ṣùgbọ́n ẹ̀fẹ́ jẹ gbogbo èèyàn ń pa láti rin ojú ọ̀nà tiyín ẹ̀tọ́ wá ní rárá tèmi ni ẹni ó fẹ́ dá wàhálà alẹ́ ta ló fẹ́ dá wàhálà alẹ́ nú àwa méjèèjì bẹ́ẹ̀ yẹn bá ń ṣe mẹ́sìn bó bá ní irùngbọ̀n wọ́n ni ó fa ṣé irùngbọ̀n ni ó kọ lóní kéèyàn mọ́ra abẹ́rẹ́ gún àbí lóní kó mọ́kọ oògùn téèyàn ó lò bórí bá ń fọ yàn kí ni kí ni ìbáṣepọ̀ tí ń láàrin irùngbọ̀n àti stethoscope tó gbèsè tí sóní kéèyàn mọ́ gbọ́ heartbeat ni wọ́n ní dandan lọ fàrùwẹ́yìn kílẹ̀ wá ń bí àmìrùngbọ̀n ló ní kéèyàn mọ́ rówó ká ní báǹkì ẹ̀mí mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí o fẹ́ dìfẹ́ project wọ́n ní kó di táì kókókó o fẹ́ ṣe lọ mọ́ di táì mọ́ ṣe kìíní kan ó já sọ ọlẹ̀ bàbá wa àbí ká di táì káwọ kóòtù ṣùgbọ́n ṣe sí àwọn nàṣọ́rọ́ ni wọ́n ń dọ́gbọ́n gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wa ni tàbá sọ̀rọ̀ wọ́n ni ẹ eh, this is the standard ta ló create standard ta ló gbé standard kalẹ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run ní kànáà bí owó fún wa àwọn agbọ́dọ̀ torí èyàn káfẹ́sìn wa lẹ̀ bẹ́ẹ̀ náà ní núlùlù àbí ládùúgbò wọ́n lè sọ pé ládùúgbò yẹn ẹnìkan lálàá bàbá kan ló lálàá òòṣà kan tí wọ́n ń sìn ó ní ó ń bínú pé látọdún mẹ́ta sẹ́yìn wọn ò bọ òun ẹ̀ẹ́n láti bí ogún ọdún pé wọn ò fóun ní tó wọ́n máa ń fóun ipe inú ń bí òun o wọ́n á báyàn àfà a sì ti mọ̀ pé ní ìsìn ni wọ́n mọ̀ pé àfà eléyìí sọ̀rọ̀ àfà o ọ̀rọ̀ ìlú leléyìí o ẹ̀wọ̀n ni wọ́n ti tì síwájú ṣé yóò wá lóhun òṣè ni wọ́n sọ pé ẹ̀ẹ́ ò fẹ́ kí ìlú ó bàjẹ́ ẹwọ́n tí wọ́n tì síwájú eléyè ṣọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ tẹ̀síwájú ìlọsíwájú ìlú leléyò ǹgbà ó fẹ́ràn yìí wọ́n sọ ǹgbà táwọn wà lówérí wọ́n ní deputy governor gbà náà ní kí wọ́n ti mosque pé wọ́n disturb ṣọ́ọ̀ṣì kan sí wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tí wọ́n máa lágógó ṣe ẹ̀pẹ́ àwọn mùsùlùmí five minutes láriwo wa ìyẹn níbi tí wọ́n bá ti ń pariwo ni o ṣùgbọ́n tó á jẹ́ mọ́ṣáláṣí alì súnà gangan ni ariwo ju one minute lọ òun náà ní kankan pèrún á lọ gbàrú ó parí so five minutes náà ni torí ẹ̀ márùn lójúmọ́ lápè yes five minutes ní gbogbo ariwo mùsùlùmí pàdé torí láti pèrún tán kákirùn lóko àbí kò sáriwo mọ́ mo lo kẹ́límà ariwo torí ìrun pípé sí ariwo ṣùgbọ́n ní pẹ̀lú tiwọn ṣùgbọ́n tiwọn kangó kangó mọ́jú ni ìlú ni mọ́jú ariwo ni mọ́jú èwo wá ní disturb àfà tí bá fẹ́ lágbárí tí wọ́n bá rí pé tiwọn èyí ti fẹ́ kọjá wọn ni àtàwọn tí ń pè rún ẹ̀ bá ń gbogbo ẹ̀ wọ́n ni wọ́n pé kò ní rọrùn pé kí wọ́n stop rún láti fàyè gba tiwọn tí ò bá mu yẹn alágbárí ni wọ́n lo falsafa then àwọn pariwo ẹ àwọn tí ń pèrún náà disturb ẹ pariwo ẹ pa gbogbo ẹ̀rẹ́ wọ́n mọ̀ pé ò possible so wọ́n kí wọ́n lè máa ṣe tiwọn tí ọ̀dá lọ́rọ̀ kan tìlú náà wọ́n ní ìtẹ̀síwájú ìlú lélẹ́ o wọn ò sì ní kó wá o àwọn òṣojú ẹ̀mẹ́ sádáwó wọ́n ní o mọ̀ pé lọ́jọ́ wájú o lè mọ wápò o lè fẹ́ lọ senate àbí rep àbúfẹ́ di gómìnà gbogbo nǹkan tí wọ́n wò nìyẹn o lákùn dí inú kún wàlíyàtí àwọn kan tún gbé wá lábẹ́ wahdatul adiyan pé gbogbo ẹ̀sìn náà ló gbà pọ́lọ́hún wà ìyẹn ni tíìmù wọn ní religious studies inú gbogbo university tí wọ́n ti ń ṣe religious studies tíìmù wọn nu mẹ̀wàrù wọn nu in tí wọ́n fẹ́ káwọn student ó gbọ́yé ni pé gbogbo ẹ̀sìn ọ̀kan ni wọ́n torí all of them recognize a supreme being so man ẹja àjọ mọ́ kọ́ wọ́rìn ní tí ó sọ fánà bí ìjọ náà nù tàbá ṣẹbọ díẹ̀ lọ́dún kan á tún sin lọ́hùn díẹ̀ lọ́dún kan ọlọ́run ní rárá lákún dí lẹ mojú ọ̀nà yín ẹ máa ń àwa mùsùlùmí náà mojú ọ̀nà tiwa á máa tọ́ ẹ wá já tọ́ ẹ já rí tọ́ torí báwọ̀ dín lọ kẹ́yìn mọ́tọ́ ti yín àbádín lọ àdín lọ tiwa náà já rí tọ́